àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó ń ṣe àfimúlẹ̀ pé ayé yìí ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dán ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ní ọ̀rọ̀ ló ti lọ lórí ẹ̀ níjókòó tòní lágbára lọ́wọ́ bá ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹjọ èyí tá sí àdáàbà yẹn ni pé káyé yìí kó tó parẹ́ ẹranko kan yóò jáde láti nulẹ̀ tá a bá sọ̀rọ̀ lórí ẹranko yìí àwọn abala tí ń bọ̀ yìí òní á sọ̀rọ̀ lé lórí ẹ̀rí látinú tìrọ̀ ọlọ́run láti náà di tani bọ̀ Muhammad lórí pé ẹranko yìí yọ jẹ jáde irú ẹranko wọlé ẹranko ọ̀hún gan-an yàtọ̀ sílẹ̀ yẹn ni pé ààyè bo ni yóò ti jáde iṣẹ́ kínní yóò sì ti wá ṣe eléyìí ti àgbéyẹ̀wò níjókòó tòní lágbára lọ́wọ́n bá. tábàwọ̀ nù alukurani alápàlẹ́ àti láti nù hadith anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá àtòjíṣẹ́ rẹ̀ wọ́n jẹ́ àmà wípé káyé yìí ó tó parẹ́ o ẹranko kan yóò jáde látinú ilẹ̀ nínú Suratul Namli ayé ẹlẹ́ẹ̀kejìlélọ́gọ́rin ọlọ́run bá ń sọ mbẹ́ pé wa idha waqa'a al-qawlu alayhim akhrajna lahum dabbatan min al-ard tukallimuhum anna an-nasa kanu bi ayatina la yuqinun ọlọ́run ní wa idha waqa'a alayhim yẹn ni pé nígbà tí ìlérí ìyà ọlọ́run tó bá di òdodo láwọn kẹfìrí láwọn èèyàn lórí tán yẹn látàrí pé ẹ̀ṣẹ̀ ó ti pọ̀ kọjá bó ṣe yẹ ìwà pòkì ìtayọ ààlà ìgbàgbére sọmọnìkejì ìgbónrí kò ń bi ọ̀rọ̀ lọ́wọ́n ba bákan náà àwọn ìwà ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi nígbà bá di pé ọba pọ̀ nígbà náà akhrajna lahum dábàtàn ọlọ́run nígbà náà ńlá wàá mú ẹranko kan jáde látinú ọlẹ́ẹ̀ tukallimuhum yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ pé inna nasa dájúdájú àwọn èèyàn pátápátá kánú bíi ayatina láàyò kìnnìún ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọn lámàdájú nípa ọ̀rọ̀ ọlọ́wọ́n ba wọn ní má yẹn ni pé ẹranko yìí yóò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀dá náà ṣe máa ń sọ̀rọ̀ yẹn ni pé lára àwọn àpẹẹrẹ ètí ọ̀sẹ̀lẹ̀ káyé yìí kó tó di pé yóò parẹ́ nù. No bó tilẹ̀ pé ọ̀rọ̀ náà bá tó sọ pé wà fàyídà wọ́kàn àléhìn mọ̀lẹ́kọ́ọ́lù ọ̀rọ̀ méjì ńlá àwọn àfa òní wọn sọ ń bẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé wà dùn àléhìn ìlérí ìyà tó ṣe fún wọn ìlérí ìyà wọn àsìkò rẹ̀ ńgbọ̀ dé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà tó bá di wọ́n bá tán lórí torí pé alukurani alápọ̀nlé wọ́n gbé kúrò nílẹ̀ tán àsìkò yìí lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala òní yóò wà mú ẹranko yìí òní yóò mú jáde wá. abdullahi ibn Mas'ud lára àwọn tí wọ́n sọ ẹlẹ́ẹ̀kejì ni fún makol lẹ́yìn náà lọ́wọ́ sọ pé akfiru tilawata alukur'an qabla an yurfa abdullahi ibn Mas'ud ó ní ẹ tètè tẹ pẹlẹmọ́ alukur'an ní kíké ní kíkà kó di pé wọ́n ó gbé kúrò lórí ilẹ̀ kọ́ọ̀lù hadhil masahif àwọn ìwà bílẹ̀rì pé sáwọn kùránì táǹkà yìí ńlá ní rí mọ́ lórí ilẹ̀ fàkẹ́yìfà bímá fi sòdóró rìjàl ètí máa mẹ́nu gbá ìyàwó èèyàn kọ́ kọ́ọ̀là yusra aleyhi laylan fayusbihuna minhu faqara ó ní alẹ́ kan ọ̀sán kan òru kan ọlọ́run bá yóò mú kúrò nígbà ìyàwó ènìyàn débi pé yansawo ni la ilaha illallah kò sẹ́ni tí ó tiẹ̀ rántí la ilaha illallah kò sẹ́ni tí ó rántí rẹ̀ mọ́. wọ̀yọ̀kọ̀ àwọn náà fi kọ́ lè jahiliyya lásìkò táwí yìí ọ̀rọ̀ àwọn aláìmọ̀kan yóò kún ẹnu àwọn èèyàn orin ètí máa ń kọ nígbà aláìmọ̀kan olórin táwọn èèyàn tí ó máa kọ wa dhalika hina yaqa'u al-qawlu alayhim àsìkò yẹn gángan onígbà tí kọ́ọ̀lù wà kàn án lé wọn lórí yẹn ni pé ọ̀rọ̀ lọ́wọ́n bá tó sọ pé wọ́kàn àlẹ́yìn mọ̀lẹ́kọ́ọ̀lù ọ̀rọ̀ méjì làwọn àfa òní wọn fún un ọ̀rọ̀ aláwọ̀kọ́ ni pé nígbà tí àsìkò ìlérí ìyà ọlọ́run nígbà ọ̀bá dé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé nígbà tó bá dé pọ́ àpọ̀lọpọ̀ àwọn onímọ̀ wọn bá ti lọ tán pẹ̀lú pé bí kan ṣe ń kú nìkejì náà ń kú tí ò sí màmá lórílẹ̀ ànígbà tí wọ́n bá gbé alukurani kó lórí rẹ̀ áyànú látinú alukurani ẹ̀ wá látinú sunnah imam muslim ọlọ́mbanìkẹ́ ó gba hadith wa látọ̀dọ̀ Abu Hurairah ọlọ́mbanìyọ́nu sí ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé thalathun idha kharajna la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabilu aw kasabat fi imaniha khayra tulu'u shamsi min maghribiha wad-dajjalu wa dabbatul ard nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé nǹkan mẹ́ta kan nígbà ọba tí lè jáde tó farahàn síta ẹni tí ò tí ì gbọ́lọ́wọ́n bá gbọ́ ẹ̀mí tí ò gbọ́lọ́wọ́n bá gbọ́ tẹ́lẹ̀ tí ò ti ní sẹ́ẹ̀rì kan tó ti ṣe síwájú ìmánì tọ́sẹ̀ ẹ̀fẹ́ ní iṣẹ́ rẹ̀ tọ́sẹ̀ ẹ̀fẹ́ ṣe kò ní wúlò fún ma o nígbà wo ni ìgbà tí nǹkan mẹ́ta tó bá ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ ìgbà tóòrùn bá yọ níbi títí ń wọ̀ nǹkan lẹ́ẹ̀kejì masihu dajjal nígbà tó náà bá wàdà batul ardi àti ẹranko èyí tọ́lọ́wọ́n bá tí ó mú jáde láti inú ilẹ̀ ẹni pé hadithi yìí ó ń ṣe àfimúlẹ̀ pé nítòótọ́ o ẹran kan jáde o lọ́wọ́ gbẹ̀yìn ayé ibo ni ó ti wá jáde à ń bọ̀ wá síbẹ̀ abdullahi ibn amur kọ́lọ́nkọ́ba níyọnu sí i ó ní hafiztu min rasulillahi sallallahu alayhi wa sallam hadithan lam ansahu ba'd ọládìí fìkan ó ń gbọ́ látẹnu òjíṣẹ́ lọ́wọ́ bá téè lásìkò tó ń sọ̀rọ̀ yìí <clears throat> òun ò gbàgbé rẹ̀ òun ò sì fẹ́ gbàgbé rẹ̀ kí ni hadith náà sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul inna awwalal ayat inna awwalal ayat khurujan tulu'u shamsi min maghribiha wa khuruju daabati ala nas duha wa yuma kanat qabla sahibatiha fal ukhra ala athariha qariba nínú yìí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam sọ pé àkọ́kọ́ àwọn àmì èyí tó ń ṣàpẹẹrẹ pé ayé yìí ti tán pátápátá ó ní tòlóòrùn shams oníkórùn ọyọ níbi tí ó ti ń wọ̀ wa khuruju daabati ala nnas àti kí ẹranko kó jáde sáwọn ènìyàn duha lásìkò ìyálẹ̀ta èyíkéyìí tó bá wá síwájú nínú méjèèjì bí bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìkejì òní yóò máa wá lẹ́yìn rẹ̀ láì ní í pẹ́ eléyìí náà ṣe àfimúlẹ̀ pé ẹranko ń bẹ ètí ó lọ́wọ́ gbẹ̀yìn ayé nítòótọ́ Hudhaifa ọmọ Usaid ọlọ́mùbá ni yọ́nú sí ìgbà tó náà ń sọ nípa àṣírọ́tù àsáratil kubra àwọn àmì ètò ń sàmì pé àwọn àpẹẹrẹ tó ń ṣe àfimúlẹ̀ pé àlàyé yìí ó ti fẹ́ parẹ́ lára àwọn nǹkan tó dákọ nínú àwọn àpẹẹrẹ fadhakara minha àdáàbà òun náà sọ nípa ẹranko yìí nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi dabbatul ard ẹranko ètí ó jáde láti inú ọlẹ̀ kódà nù hadithi ètí Abu Huraira tí ó gbà wá àrínú Sahih Muslim ojúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé báàdìrú bil a'mali síta wa dhakara minha dabbatul ard anábì ní ẹ̀ tara ẹ̀ múra ṣiṣẹ́ rí kó tó di pé nǹkan mẹ́fà kan yóò ṣẹlẹ̀ ẹ̀ tara ṣiṣẹ́ rí kọ́pọ̀ dáadáa síwájú lára àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún onídà àbàtàlà àrùdí ẹranko ètí ọ̀jáde látinú ilẹ̀. ayé ibo wá ẹranko yìí òní yóò ti wá jáde o oríṣiríṣi ọ̀rọ̀ ni làwọn àáfàá sọ lórí eléyìí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ bàbá wa Qurtubi wọ́n ní awal akwal anaha fasilu náà kò ti sọ́ọ́lẹ̀ wọ́n ní ẹranko tí ó yìí òun náà ni ọmọ ràkúnmí ọmọ ràkúnmí anabi ọlọ́run sọ́ọ́lẹ̀ wàhùwà asọ́hùwà oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ lórí eléyìí ṣùgbọ́n bàbá wa Kurtubi wọ́n ní ọ̀rọ̀ yìí ńlọ́fẹsẹ̀ múlẹ̀ jùlọ àwọn ọ̀rọ̀ míì tún bẹ táwọn àfáà tí wọ́n tún sọ àwọn kan sọ pé àfọ̀nbán ni wọ́n ní ejò kan ní alimushrif kaaba léyìí tó ṣe pé yóò gorí ògiri kaaba yóò gun orí ibẹ̀ lọ ọ̀rọ̀ míì tún pọ̀ léè tí àwọn àfáà léè tí wọ́n sọ lórí irú ẹranko yìí ṣùgbọ́n ìtọ́ wa tẹ̀wọ̀n jùlọ ètò yẹ kí á nígbẹ̀kẹ̀lé nínú ẹ̀ ká nígbàgbọ́ ni pé anallahu ta'ala sayukhriju linnasi fi akhir zaman daabatan minal ardi tukallimuhum ètò tẹ̀wọ̀n jùlọ ni pé ká nígbàgbọ́ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala láìsí àní àní o yóò mú ẹranko kan jáde látinú ilẹ̀ ẹranko yìí tùkàlímù yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ fàyàkúnù tẹkílímù ha ọ̀rọ̀ tí yóò máa wá báwọn èèyàn sọ̀hún yóò máa jẹ́ àmì tí ń tọ́ka sí pé anahu mustahikuna lil wa'id wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ìyà ọlọ́run ìlérí ìjìyà ọlọ́run látàrí pé àwọn ọ̀rọ̀ ọlọ́run ayọ̀ ọlọ́run wọn ò gbàgbọ́ wọ́n pè nírọ́ fàyídà kọ́rọ̀jà ti dáàbà bẹ́ẹ̀ ni ọkọ̀ ìbá ti wá jáde fahima àwọn èèyàn wà gbàgbọ́ yìí pé ọ̀rọ̀ táwọn afá máa ń sọ mà nìyí ńlọ́mà ti délẹ̀ yìí wà á lè mọ̀ ní alùkọ́rí kọ̀tù alùmọ̀nà bíyà bìtìrọ́ bí sáà ìgbà ni wọ́n wà á màmá dájú pé tọ́ ẹ ti ń ṣẹlẹ̀ yìí o ó yàtọ̀ sáwọn nǹkan tá a ti bá sábà o àjẹ́ pé ó ń tọ́ka sí pé ayé ti fẹ́ parẹ́ àsìkò yìí parẹ́ rẹ̀ ó ti súnmọ́ gan-an bó tilẹ̀ pé síwájú àsìkò yìí wọ́n nígbàgbọ́ nínú àwọn ohun àrísàmì ọlọ́run ọba tààlà yẹn ni pé ẹranko yìí ìgbà wo ni ó jáde irú ẹranko wo òní yóò sì jáde oríṣiríṣi ọ̀rọ̀ làwọn afáà èyí tó tẹ̀wọ̀n jùlọ ni pé kásá nígbàgbọ́ pé ẹranko kan yóò jáde o jíjáde rẹ̀ yóò ń sàmì pé àpẹẹrẹ àlùkìyàmà ò ti tó níbo ni yóò ti wá jáde ọ̀rọ̀ méjì sí mẹ́ta làwọn afáà lórí eléyìí náà ọ̀rọ̀ aláwọ̀kọ́ ni pé anna takhruju min makkata al-mukarrama min a'zami al-masajid wọ́n lẹ́nu kọ́ yóò jáde nítòótọ́ ṣùgbọ́n bí tí yóò ti jáde òní mọ́ṣáláṣí ọlọ́wọ́n bá èyí tó tóbi jùlọ ètí ń bẹ ní mẹ́ka wọ́n níbẹ̀ lẹ́ràn yìí òní yóò ti jáde àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ lẹ́rìí léyìí tó ń tọ́ka sí ẹ̀rí ẹ̀ òní hadith èyí bàbá wa àtọ̀bàrọ́ni tí wọ́n gbà wá nínú tírà wọn látọ̀dọ̀ Hudhayfa ọmọ usaid àrọ́wù rọ̀fàáhù wọ́n ní hadith yìí ìdájọ́ hadith èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ jùsọ̀lá wọn bá sọ́dọ̀ lára sọ́lá wọn bẹ fún hadith yìí nínú hadith náà ó sọ ń bẹ pé takhruju dáàbàtù min a'dhamil masajid fabaynama hum idh dabbatil ardu idh dabbatil ardi fabaynama hum Hudhaifa ọmọ Usaid kọlọ̀nkọba ni yọnu sí i olùjíṣẹ́ láwọn bá sọ pé táàkùrọ̀jù dáàbà ẹranko tá a wí yóò jáde o min ahan dọ́mìl masajidi nínú kan náà àwọn mọ́ṣáláṣí èyí tó tóbi jùlọ ibẹ̀ ni yóò ti jáde fàbáyé nàmà hóm lálàfo bàtà òyìn tí wọ́n bẹ nínú mọ́ṣáláṣí ìdábàtìlẹ̀ àrùndò lẹ́ranko yìí wọ́n bá rí i pé ó ti jáde fàbáyé nàmà hóm kàdálíkà nígbà tí wọ́n bá bẹ lórí ààyè pé àà ẹranko tí a máa wí àbí ni àbí nkọ́ lójú ẹsẹ̀ ilé ó sì máa fọ́ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a sọ ni pé analaha thalatha kọ̀rọ̀jáàt wọ́n ní ẹranko yìí. ìjáde àkọ́kọ́ tá a kọ̀rọ̀jú fi bá àdèlè bá wá di nínú àwọn apá kan náà àwọn ọgbọ́n tí ń bẹ lórílẹ̀ wọ́n níbẹ̀ ni yóò ti jáde nígbà bá kọ́ jáde thumma takhtafi lẹ́yìn náà yóò tún farapamọ́ thumma takhruju nígbà bá tún yá yóò tún jáde fi báàdìl kọ́rọ̀ láwọn abúlé kọ̀ọ̀kan nígbà báyá yóò tún sẹ́ẹ̀ wá hàn ní mọ́sálásí ọlọ́run ọba ètí ń bẹ ní mẹ́ka yẹnni pé a ń láti nígbàgbọ́ sí nǹkan yìí bó tilẹ̀ yẹ pé nínú ilmul ghaib ńlọ́wà nínú àwọn ìmọ̀ tó ṣe pé ó pamọ́ tí ẹ̀dá kankan tí ó mọ̀ lára ẹ̀ lọ́wà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà a láti nígbàgbọ́ sí i àìgbàgbọ́ sí i ó ń túmọ̀ sí pé ànígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ ẹni tí ó bá sì nígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ onítọ̀hún kìí ṣe mùmínì ẹnìkan ò ní wọ àlùjánnà o àfikọ́jẹ́ ń tó gba ọlọ́run ọba gbọ́ bàbá lọ gbọ́rọ́ ọlọ́run ọba gbọ́ gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba pátápátá ńlọ gbọ́dọ̀ gbàgbọ́ láì ní ṣe ohun pínyà láàrin ọ̀rọ̀ kan sí ọ̀rọ̀ míì ọ̀dà tábàlà nígbàgbọ́ pé ẹranko yìí yóò jáde nítòótọ́ iṣẹ́ kínní ń bọ̀ wá ṣe oríṣi ọ̀rọ̀ bíi mélòó kan ni làwọn àfa oníwọ̀n sọ lórí eléyìí ìkíní lórí àyà tukalimuhum ọ̀nà méjì oníwọ̀n gbà tu àwọn kan kà ní tukalimuhum yẹn ni pé yóò máa bá wọn sọ̀rọ̀ àwọn kan sọ pé takilumuhum yẹn ni pé yóò máa sá wọn lọ́gbẹ́ ẹjẹ́ àwọn ohun àwọn àfa àti wọn sọ lórí eléyìí wọ́n ní ẹranko yìí nígbà ó bá jáde ìdá khorajat hadhihi dáàbà nígbà tí ẹranko yìí tó bá jáde ẹranko nílá yìí fàyínà àtẹ̀símù mọ́mìnà wọ̀lùkàfẹ́rọ̀ yóò sàmì síwájú mọ́mìnì bẹ́ẹ̀ ni yóò ṣe àmì síbi imú kẹfẹ́rí fàámàlì mọ́mìnù ẹ̀ wà rẹ̀ ní tó bá gbọ́ náà bá gbọ́ tó jẹ́ mọ́mìnì tóòtọ́ fàyínà àtàjùlò wájì hóhó hàtà yẹ́sùrùkọ iwájú rẹ̀ yóò jẹ́ tó pé yóò máa ṣe ìmọ́lẹ̀ yóò máa ta ìmọ́lẹ̀ ni wọ̀yàkúnù dálìkà alámọ̀tánlá ìmánì ìmọ̀lẹ̀ tí ó mọ̀ wá jáde níwájú rẹ̀ yìí ọ̀ ń tọ́ka sí pé nítòótọ́ eléyìí ọgbọ́n lọ́wọ́n bá gbọ́ ṣùgbọ́n kẹfìrí ń tiẹ̀ fàyínà àtàtìmọ̀ àlà àǹfì níbi imú rẹ̀ báyìí òní yóò máa sàmì sí yóò máa jẹ́ àmì lórí pé kẹfìrí lélẹ́yìí ọlọ́run là wá níbi kúfùrù. àyà èyí lẹ́ẹ̀kan ìtì bẹnu sọ́látù nàmlẹ̀ ayé ẹlẹ́ẹ̀kejì lé lọ́gọ́rin ọlọ́run ní akhrajna lahum dábàtàn minal ardi tukallimuhum ọ̀nà méjì làwọn àfa òní wọ́n tún tukallimuhum òní wọ́n tún sí ọ̀rọ̀ aláwọ̀kọ́ ni pé àná tukallimuhum kalaman wọ́n ní ẹranko yìí yóò máa bá wọn sọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ni yóò máa bá wọn sọ bẹ́ẹ̀ lẹ́ranko yìí òun náà ni yóò sì máa báwọn èèyàn sọ̀rọ̀ ọ ń tọ́ka sí èyí tá a bá a ṣe tu yìí ẹ̀kíra àfàwà Ubayy ọmọ Ka'b ó ń fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ tí a tu yẹn ni pé yóò máa wọn sọ̀rọ̀ ní tòótọ́ níbi ojúpọ̀nà táwọn ń gbà ka áyà yìí wọ́n ní yóò máa fún wọn nírò báyìí báyìí báyìí ọ̀rọ̀ ni pé wọ́n ní wọ́n ní túmọ̀ rẹ̀ ni wípé yóò máa sá wọn lọ́gbẹ́ sáàmù pé alikalimu nídìí lárúbáwá bimana lè járe hù ní kéèyàn sá nǹkan lọ́gbẹ́ kìrá yìí wọ́n gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas kọ́lọ́mù bá kó bá ni yọnu sí i ọ̀rọ̀ ìta wíì náà àtúnrí àdéhìfì kan tó ṣe wípé ó ń jẹ́rìí gbè nínú hadith òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alayhi wa sallam ó sọ pé takhruju dáàbàtú fatasumu nasa la kharatimihim ẹranko tá a wí yóò jáde o nígbà ó bá jáde yóò máa ṣe àmì sáwọn èèyàn nímú àwọn tí yóò máa ṣe àmì sí nímú oní làwọn kẹfìrí wọn gba ìgbọ́rọ̀ ọ̀rọ̀ kan wá látara Abdullahi bin Abbas ọlọ́mọba níyọnu sí i pé kó làǹtà fún á lò yọ nítọ̀rọ̀ sísọ yọ sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ni ó ṣe nítàmì yọ sàmì sí wọn ní iwájú tàbí nímú fún kèfèrí baba Ibn Kathir kọ́lọ́nkọ́ba ní kẹwọn wọn ni wà wà qawlun hasanu ọ̀rọ̀ tábìlẹ̀ Ibn Abbas tó sọ yìí pé àtẹ̀ntọ́ ni yọ́ọ́ sálọ́gbẹ́ àtẹ̀ntọ́ sọ wípé yọ́ọ́ kàn bá wọn sọ̀rọ̀ ni wọ́n ní ọ̀rọ̀ méjèèjì ńlọ wọlé ẹni pé bí ṣe ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ni yóò tún máa sàmì sí mùsùlùmí níwájú tí ó sì máa fi àmì ti kèfèrí síbi ìmú rẹ̀ Ibn Kathir sọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ni wọ̀lá mùnàfàtà fata kínní àti kejì kò ṣe ìtọ́ta kò ara wọn. wàá mẹ́lìkàlámù lẹ́dí mọ̀tòkàtìbọ̀hùn irú ọ̀rọ̀ wo wà lẹ́ranko yìí òní yóò máa sọ fáwọn èèyàn. wọ́n lọ́rọ̀ tí wọ́n máa sọ ni pé ẹ̀nà náà sàkánù bíi àyà àti nà láàyò kìnnìún pé àwọn èèyàn wọn ò lámàdájú wọn ò nímà àmàdájú nípa àwọn àyà ọlọ́run wọn ò gbà pé àdéhùn tọ́lọ́run bá ṣe fáwọn èèyàn wọn ò gbà pé àdéhùn tó ṣe pé àmúṣẹ tí yóò dé bá ni ìyẹn fáwọn tó wáyé pé wọn bá ka ááyà pẹ̀lú pé wọn fún amza ina tí wọn bá fún ní fatiha yẹn ni pé tukhbiruhum ẹranko yìí yóò máa fún wọn nírò ananasa kanu bi ayati láyé láyé òkè náà páwọn èèyàn wọn ò lámàdájú nípa àwọn àrísàmì ọlọ́wọ́n ọba ojúkọ̀ nàmi tí a tún gbà ká ìyẹn da àwọn kùrọ́wù basirọ àti hijaz àti ti sham àwọn ni pé tukalimuhum inna nasa ìtumọ̀ rẹ̀ wá ni pé tukalimuhum bima yasuhum ọ̀rọ̀ tí ò ní dùn mọ́ wọn nínú wọn nílẹ̀ ẹranko yìí òní yóò máa sọ fún wọn tàbí bibutulani la adiyan tàbí yóò máa sọ fáwọn èèyàn pé tọ gbogbo ń tẹ́ bá kẹ́ ẹ fi ṣe ẹ̀sìn tẹ́ ẹ bá ti lè jẹ́ ẹlẹ́sìn Islam ẹ̀sìn tí ò nítumọ̀ òun lè o bàbá wa ibnu ibnu jarir kọ́lọ́nkọ́ba ní kẹwọn wọn ni wasawab minal qawli fi dhalika annahuma qira'atan mutaqaribatan lil ma'na wọn lè tọ́tẹ̀ wọn jù ní ká sọ wípé àyà àtẹ̀ntọ́ka ní inna nasa àtẹ̀ntọ́ka ní anna nasa wọn làwọn méjì wọn ni ni wọn rí wí ọ̀rọ̀ tí wọ́n sì sọ ọ wà níbàámu sí ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala yẹn ni pé lára àwọn àmì lára àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ètò ń ṣe àfimúlẹ̀ pé ọjọ́ àlùkìyámà ó ti kù sáàtà tí yóò wọlé ó ní pé ẹranko kan yóò máa jáde látinú ilẹ̀ ẹranko yìí yóò máa sọ pé lágbájá kèfèrí ni pẹ̀lú pé yóò ṣe àmì sí nímú eléyìí mùmínì ni yóò ṣe àmì sí níwájú láti lè bá a fi dààmú pé eléyìí mùmínì ni tọ̀hún káfíìrì ni tó wá rí bẹ́ẹ̀ pẹ̀lú gbàgbọ́ tẹ́nìkọ̀ọ̀kan wa tá a sọ̀rọ̀ ọlọ́run àti gbàgbọ́ tá a ní sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé la yantiqu anil hawa ànábì èlò ìfẹ́nu láti lè bá a fi sọ̀rọ̀ in huwa illa wahyun yuha níta ànábì bá sọ ọ̀rọ̀ tí Ọlọ́hun bá ti ọ sọ̀kalẹ̀ fún ni ìmísí lọ́jẹ́ látọ̀dọ̀ Ọlọ́hun bá subhanahu wa ta'ala tàbá ti nígbàgbọ́ sílẹ̀ yìí ẹ̀yọ́ àjẹ́ amúra ṣiṣẹ́ rẹ̀ kó tó di àkókò náà ẹ̀yọ́ àjẹ́ agbìyànjú kálàkàkà kámúra ṣiṣẹ́ rẹ̀ àwọn tá a bá gbìn ńlá mọ̀ ká àwọn tá a bá ṣe síwájú níṣẹ́ rí àdébà níwájú ọlọ́run àwọn ètò bá kù díẹ̀ káàtó náà àwọn ètò àṣe tí ò da àlìbírùlà yabla dáadáa tẹ́lẹ̀ bá ṣe kì í máa gbó wàdàmbùlà yóò ń sá àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ tá a sì ń wù àwọn là ń gbàgbé o àwọn tí ń kọ́lẹ̀ wọ́n ń kọ́lẹ̀ o wàdà ìyánu layamut ọba tí ó sàn kó wá lẹ́sàn lórí níta gbélé ayé ṣe ọba tí yóò ní kú láéláé lọ́lọ́run bá ṣe tọ́ba wá bẹ́ẹ̀ i'mal mashit iṣẹ́ tó bá wù ọ́ ni o ṣe o àrà tó bá wù ọ́ ìní ọ̀dá o ṣùgbọ́n kọ́ ọ gbà pé kàmẹ́tà àmàlò tó jìzà bọ́ bá ṣiṣẹ́ òní wọn ò sì san lẹ́sìn sí o ìgbà tó bá fi wíkà òní wọn ò fi san fún ọ o in khayran fa khayran wa in sharran fa tó bá ṣe dáadáa ó rí ẹ̀san dáadáa níwájú ọlọ́run tó bá sì ṣàìdá náà ó rí àìdá níwájú ọlọ́run nígbàgbọ́ nípa ọjọ́ gbìndàlùkìámọ̀ nígbàgbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè ètò ti ṣíwájú tún wá nígbàgbọ́ nípa ìṣẹ̀lẹ̀ eléyìí náà ìta tún gbọ́ nípa pé ẹranko kan yọ jáde ní pàtàkì jùlọ nígbà tí ẹ̀ṣẹ̀ tó bá pọ̀ nígbà tí ìtayọ ààlà ńgbọ̀ bá pọ̀ ìka ẹ ìsà ìgbàgbére sọmọnì kejì wà tẹ̀m̀bẹ̀lẹ̀kùn àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi nígbà bá pọ̀ ọlọ́run wà mú ẹranko yìí yóò mú jáde láì tún wá sí àwọn èèyàn létí pé tọ́ ìwọ báyìí kèfèrí ìwọ báyìí mùmínì abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọjọ́ àlùkìyàmà ọlọ́mọjọ́ dẹrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ṣíwálọ́mọ àlùjànnà o má ṣíwálọ́mọ náà o sí àlọ́kan náà wọn tó ṣe pé ọwọ́ ọ̀tún òní wọ́n fi gba ìwé iṣẹ́ wọn láwọn tí wọ́n wọ àlùjànnà onídẹ̀ra títí ìjókòó míì tá a máa sọ nípa àmì èyí tó nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè èyí ń tọ́ka sí pé àlùkìyàmà ó títí àkókò náà ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك